أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك لفوض المبين وإن يمسسك الله بدور فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير قل هي شيء أكبر شهاده قل الله شهيد بيني وبينكم ووحي إلي هذا القرآن لينذركم به ومن بلغ أهنكم لتشهدون أن مع الله آلية أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم أين شركاؤكم الذين كنتم تزعمون ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم محمد بن عبد الله وعلى آله وعلى صحابته أجمعين وجميع المسلمين والمسلمات إلى أن تقوم الساعة أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أقبل فون الله وبا تنجى الله ọba àjọkẹ́ ayé àṣàká aláìrọ̀ mo jẹ́rìí pé ọba yìí wàhídáù ọ̀kan ṣoṣo ni láàṣàrí ìkàlà kò sórogún fọ́lọ́wọ̀n ọba náà láìláha ìlàlá láàmàbúd haq siwa kò sí ẹnìkan tíjọsìn tọ́ sí ní ti pàápàá ní tòdodo àyàfi òun nìkan mo jẹ́rìí pé huwa alladhi ba'atha rasulahu muhammadan sallallahu alayhi wa sallam rahmatan lil alamin ó gbé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam dìde kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àtọ́lọ ọlọ́run kó máa bá pẹ̀lú àwọn ará alẹ́ rẹ̀ tí wọ́n má àtàwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lò gbà kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá tí ó yà wá náà lẹ̀ lẹ́yìn eléyìí akíra wa ní kíkí ti Islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh aya ẹlẹ́ẹ̀kẹrìndínlógún àbí àyá ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún àti kẹrìndínlógún là ń ṣàlàyé rẹ̀ fúnra wa lánàá nínú súrọ́tul an'am súra ẹlẹ́ẹ̀kẹfà nínú alukur'an aka méjèèjì fúnra wa lánàá a sì ṣàlàyé pàápàá jùlọ lórí tààmà sí alìmáṣíyà awìlì ism awì damb awìlì fáhìṣà a sì ṣàlàyé àwọn ọ̀nà tó pín sí pẹ̀lú ògo ọlọ́run ibi tí a gúnlẹ̀ sí lánàá náà láti tẹ̀síwájú lónìí ibo la gúnlẹ̀ sí lẹ́yìn tá a ti ṣàlàyé pé ẹ̀ṣẹ̀ ó pín sí méjì ẹ̀ṣẹ̀ ńláńlá àtàwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ó ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tó ṣe pé béèyàn bá ṣẹ̀ ọlọ́run ò ní forí jíyàn bó ti wulẹ̀ kó mọ àyàfi kéèyàn ò túbá kó tó jáde láyé tí èèyàn bá kú lẹ́ni tó dẹ́ṣẹ̀ yẹn láì túbá ìrètí àforíjìn ò sí fún lọ́dọ̀ ọlọ́run yóò sì wọná kò ní jáde ńbẹ̀ mọ́ láéláé. òun náà ni àṣíríkù tá a mọ̀ sí ẹbọ a sì sọ àwọn àníwá òṣírík àwọn ìranran ẹbọ tí ń bẹ fún wa pàápàá ṣíríkù akbar ẹbọ ńlá àwọn yẹn ó máa yókèrèj ó máa ń gbé àánú ìmẹ́là kúrò nínú ẹ̀sìn pátápátá àwa ni ọ̀nà wo a sì ṣàlàyé àwọn májẹ̀mú tí ń bẹ fún túbá lẹ́yìn náà yóò wá máa ń ṣiṣẹ́ lóore tó pọ̀ láti lè fi rọ́pò àwọn ètèyàn ò ṣe sẹ́yìn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké aṣàlàyé àwọn èèyàn pé òun ni wọ́n pè ní alamam imam muslim rahimahullah rahmatan wasi abi naam ìmáàmù náwáwí nínú sáríhù muslim tí wọ́n sọ fún wa ìtí ń jẹ́ alamem wọ́n ní aslu lamem o ní alìlìmáàmù bí máàna alìmẹ́ìlú ilà ṣéyìn wà tọ́lábù min ó máa tẹ̀ sí nǹkan tàbí kéèyàn mọ wá nǹkan láì ní tẹpẹlẹ mọ nǹkan àbí láì ní jẹ́ pé ń ṣe kíní ẹ̀ ń gbogbo ìgbà àṣàyí táwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn làwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé ó yàtọ̀ sẹ́ṣẹ̀ ńlá lẹ́yìn táwa mú àwọn oníran ìrìn ẹ̀ṣẹ̀ kéékèèké wá a wá ṣàlàyé pé kí lọ́nà àbáyọ ń bẹ òun náà ni ká máa ṣe àwọn iṣẹ́ ọ̀ranyàn ká sì máa ṣiṣẹ́ dáadáa yóò parẹ́ àmọ́ àwọn àfáàmú kọ́ ìdà kan wá tí mo fẹ́ ní wá rìn wọ́n ní lásọ̀ gírọ máàlì ìṣòrọ̀rù wọ́lá máàlì ìstìgìfàrù lásọ̀ ta kò sí ń jẹ́ṣẹ̀ kéékèèké o máàlì ìṣòrọ̀rù bá ń ṣẹ́rí padà síbẹ̀ ní gbogbogbà máa má pẹ̀rẹ̀ ọ̀kan wá obìnrin ó wò ní ìsìn ó gbójú kó sátẹjúmọ́ títí títí títí tí ó kú ń bẹ́ obìnrin míì tún kọjá ó tún tẹjúmọ́ títí títí tí wọ́n ní lásọ̀ gírọ̀ máa lè sọ̀rọ̀ ẹni tí ń bá ń sẹ́rí sírò àwọn ẹ̀ṣẹ̀ yẹn kò ní jẹ́ṣẹ̀ kéékèèké mọ́ o wàlá kàbíìrọ̀ máa lè istikifáàrù bẹ́ẹ̀ bá sì ti lè ronú pìwàdà ń bí ẹ̀ṣẹ̀ tó tọrọ àforíjìn a lè pé ní mọ̀rìtákíbùlì kàbírọ̀ àbí kàbáìrì máa a ní ìpìlẹ̀ tó dẹ́ṣẹ̀ ńlá torí pé ó ti túbá ó sì ti ronú pìwàdà ibi tó àwọn adé lánàá náà ni pé alìhùnáka lè ilé akọ báyìí lè máa ṣíyá wà lè iman wà nǹkan náà hùnáka ilé akọ báyìí náà hùmá wà mẹ́lẹ̀ máa ṣíyá alẹ́ iman ǹjẹ́ ìbáṣepọ̀ kan ń bẹ láàrin ẹ̀ṣẹ̀ àti ìgbàgbọ́ bí táàmà sí imani ẹlẹ́ẹ̀kejì tó bá yẹ pé ìbáṣepọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì kí ni orí pa rẹ̀ nínú lórí ìgbàgbọ́ pẹ̀lú ògo ọlọ́run bẹ̀ láti bẹ̀rẹ̀ lónìí abẹ́ ọlọ́run bá líkẹ́ ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل إني إني أخاف إن عصيت ربي يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين من يصرف ọlọ́ọ̀nì rẹ̀ ànábì áùdúbílà ìmìnà ṣẹ̀yìntàn ọ̀nà rọ́jìm asáde ọlọ́nkò lọ́dọ̀ ṣẹ̀yìntàn ẹni ẹ̀kọ́ ẹni ègbé ọlọ́mẹjọ ráyìn láàrin wa ní orúkọ ọlọ́wọ́n ọba ńlá ọba tí ń jẹ́ ayé aláyẹ̀rọ̀ rẹ̀ ànábì wí fún wọn ìní iná sún ètò rọ́bì ọ̀dín èmi ń páyà mi bá ya pa bí mò ń lọ mò ń páyà ìyá ọjọ́ tó tóbi òun náà man yusraf anhu yawma idhin ẹnikẹ́ni tọ́lọ̀wọ̀n ọba bá là níbi ìyá náà ta gbé síbi ìyà náà faqad rahima ọlọ́run ọba mọ̀ kí ó ń tọ̀ wọ́n o wọ́n dà líka eléyìí náà ni àlefáózù òun náà ni èrè alimubin èyí tó fojú hàn àwọn sàlàyé fúnra wa lánàá wípé ìbáṣepọ̀ ń láàrin ẹ̀ṣẹ̀ àti ìmánì a ní bẹ́ẹ̀ ni ìbáṣepọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì kí nìdí ìdí ni wípé èèyàn ò lè gbà pé ẹ̀ṣẹ̀ èèyàn ò lè gbà pé ẹ̀ṣẹ̀ ni àfi kọ́kọ́ ní ìmánì torí ń tá a sọ pé kò bá a mu pé eléyìí ẹ̀ṣẹ̀ ni ń tó jẹ́ àgbà bẹ́ẹ̀ ní mọ́nì ta ni pé ò bá gbọ́ lọ ń gbọ́ tí a bá sọ pé zina haramu ni ó lè gbófin tiẹ̀ kalẹ̀ pé obìnrin táwa àti ẹ̀ tóun àtòbìnrin kan bá ní àṣepọ̀ tóbìnrin yẹn sì faramọ́ bẹ́ẹ̀ tóun ò jẹ́ pa kìí sì ṣe pé ń bẹ nílé ẹnìkan tó ń jẹ́yàwó ẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ torí wípé ó yọ́nú sí òun náà sì yọ́nú sí òun ò jẹ́ ń pa kò sì tí ìlólúwa kò lóko ń dì nítorí náà èyàn nìyé ṣẹ̀ṣẹ̀ ó lè mú wá bẹ́ẹ̀ nínú òròrí àbí gbájú ẹ̀ táwọn Yorùbá ń pè ní jìbìtì èèyàn lè pé ẹ̀ṣẹ̀ ni kó ní kèé ṣẹ̀ṣẹ̀ agbárí lòun ń tà agbárí ló jagbárí lọ yóò ní kèé ṣẹ̀ṣẹ̀ pọ́lọ̀ nǹkan òbínú sí pé ọpọlọ yẹn ọlọ́run ló fáwọn àwọn ọmọ yahoo yahoo ń táwọn sọ́ǹtì wọn ni ẹ̀ àwọn kan tiẹ̀ sọ wípé owó táwọn èèbó gbà lọ́wọ́ àwọn bàbá wa làwọn náà ń gbà lọ́wọ́ tiwọn lónìí àwọn kan sọ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n wá fèyàn níṣẹ́ rí wọ́n fi ṣe ọ̀pá tí wọ́n fi tilẹ̀ láti lè máa sọ wípé jìbìtì nǹkan tí kìí ṣẹ̀ṣẹ̀ ni è e. irú ẹ̀ o ní àríbà tá a mọ̀ sí owó èlé bá a bá sọ fún èèyàn pé ẹ̀ṣẹ̀ ni o lè má gbà pẹ̀lú ròrí ẹ̀ o lè ṣàlàyé fún wa wípé òwò ni bó lẹ pé kùránì ti dáhùn ahálàlọ́ bẹ́yà wàhárọ́mọ̀ ríbà ọlọ́run lóhun ọba òun ṣe òwò lẹ́tọ̀ọ́ òun sì ṣe rìbá tá a mọ̀ sí èlé òun ṣe léwọ̀ ó lọ pé bísínẹ́sì ni now at least téèyàn bá fún ẹ lówó tó ṣe business tó ṣá make profit tó yẹ kó lè fún ní nǹkan kan kò sí problem bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmánì tó ti nígbàgbọ́ nínú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo pé ọlọ́run ọba ní múṣírírù ọlọ́run ọba ní máa ṣòfin ọlọ́run ọba òun ni ìkápá ìṣòfin bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run lè ṣòfin kídìí tó fi ṣòfin nì kó yé wa nígbà mi ó sì lè mọ́ yé wa tá à ní rídìí kankan fún ó tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn ó bá wa lára mu kò bá wa lára mu bẹ́ẹ̀ bá ti ní mọ́nì yóò gbà pé ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ bí wọ́n bá ti kà fún un Quran àbí láti inú sunna ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ òde òní pàápàá àwọn oní fílọ́sọ́fì wọ́n sọ pé yẹn ni wọ́n ń pè ní dogmatism wípé ìròrí yẹn wípé wọ́n gbé fún ẹ bẹ́ẹ̀ ìwọ náà gbà bẹ́ẹ̀ ó yẹ kó fọpọlọ tiẹ̀ náà ro wípé ṣó bá a mu àbí ò bá a mu bólẹ̀ pé àwọn àáfàá tún ṣàlàyé yẹn pé kí ni àlè ìlàkọ̀ọ́ bẹ́ẹ̀nẹ̀lẹ̀ akílì wà nákílì kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin akílù òun náà ni reasoning ìròrí wa nákílù àti text what is the relationship between reasoning and re that is uh, logical evidences àti textual evidences kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ìròrí àti ẹ̀rí ti ròrí àti ẹ̀rí ètà kà lójú ewé tí a àfáà tún ṣàlàyé ẹ̀rẹ́ pẹ́tẹ́ kámọ́lá agúnjìnà ibi táwọn àfáà lè súnà wàlìjàmá tí wọ́n parí ẹ̀ sí ó náà ni wọ́n ṣàlàyé fún wa pé ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ìròrí tá ń pè ní reasoning àti ọ̀rọ̀ ọlọ́run tá ń pè ní text torí terminology àwọn philosophy àtàwọn ní religious studies nìyẹn textual evidence logical evidence àwọn àfáàlì súnà ibi tí wọ́n parí ẹ̀ sí wọ́n ní òun náà ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ojú àti mọ́lẹ̀ ipò tí ojú wà níbi ìmọ́lẹ̀ àbí tí ìmọ́lẹ̀ wà ń bí ojú náà ni làákàyè ló wà níbi ìgbọ́rọ̀ ọlọ́run ọba ayé báwọn ṣe ṣàlàyé ẹnu torí o ò lè mọ̀ pé nǹkan kan ń jẹ́ mọ́lẹ̀ bí ò bá sójú bójú bá sì ń bẹ tí ò sí mọ́lẹ̀ ojú náà wúlò sọ̀rọ̀ yóò ti dàrú àbá nílò yẹn ra mọ́ sọ wẹ́lẹ́wẹ́lẹ́ díẹ̀díẹ̀ tí ń rọ́ṣẹ̀ o sáà gbọ́ kìíní yé torí tó jẹ́ máa ṣàlàyé ilé ní pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ojú tí mo rí ń jókòó yìí àwọn tí wọ́n ti la ilé ẹ̀kọ́ gíga yunifásitì kọjá àbáwọn poli wọ́n pọ̀ ń bí oríṣiríṣi ẹ̀kọ́ lẹ̀ sí máa kọ́ pàápàá ẹ̀yin tí ẹ̀yin mo máa pariwo ẹ̀yin oní humanities ẹ̀yin lọ́rọ̀ yín burú jù nípa ọ̀rọ̀ gbàgbọ́ ẹ̀yin lẹ́ máa kèfèrí inú yín ló pọ̀ jù sí torí pé ẹ̀yin lẹ́ tètè gbọ́rọ̀ ọlọ́run ọba gbọ́ àtẹ̀yin oní pure heart torí tí wọ́n bá ti lè sọ yí pé kíní kan báyìí wọ́n ti bá yín fún ní terminology kan tẹ́ lọ fi há ẹ̀rí tí mo sọ lẹ́ẹ̀kan ní dogmatism Bí ọlọ́run sọ báyìí kò gbà bẹ́ẹ̀ láì ní yiri ẹ̀wò wọ́n ní that is dogmatic ọlọ́run sì sọ ọ́nù Quran pé à ń tún sẹ́yìn lẹ́mọ̀ ní àbọ́lọ́hún ṣé wọ́n ló dára ẹ̀ Èé ṣe ń gbà tí ẹ́ńjìnì mọ́tò tó bàjẹ́ tẹ lọ gbé kíni ẹ lọ gbé manual ẹ wá ń wò ó ẹ ṣe pé ní dogmatism pé manu àti wọn kọ tẹ̀lé mọ́tò no no no no kò yẹ ká lò káwa náà lo lórí sí ni wà ń bẹ̀ wọ́n kí ló dé tẹ̀ tẹ̀lé manu à ṣèbí nítorí pé manufacturer ẹni tó ṣe ọkọ̀ òun ló ṣèwé atọ́ni àbí ìtọ́ka lérí ọkọ̀ tó ṣe pé bí eléyìí bá dàrú ẹ lọ yẹ bí wò tẹ bá débẹ̀ torí báyìí ẹ ṣe báyìí gbogbo ẹ̀yin tẹ̀ ń tún handset tẹ̀ ń tún ṣe ṣebí gbogbo yín gbà tó bá dàrú bí ẹsẹ̀ télọ̀ ọjọ́un tó ráwọn télọ̀ sí ẹsẹ̀ wọn ò dàrú mọ́ wọ́n kàn gbẹ́sẹ̀ lórí kìíní ọ̀hún ní pẹ́ẹ́n iná ni wọ́n ń lò wọn ò ṣe pa wàlàwàlà mọ́ tó bá ní ó dàrú bí ẹsẹ̀ télọ̀ àwọn ọmọ sí òní mọ̀ tó ní ẹsẹ̀ télọ̀ ò dàrú láfi ní ẹsẹ̀ télọ̀ ọjọ́un kìí sáwọn télọ̀ tòde òní ẹsẹ̀ wọn ò dàrú mọ́ àwọn àlọ́wọ́ manual tẹ́ bá ti ń ṣe handset ṣe bẹ́ẹ̀ padà lọ wẹ́lẹ̀ fẹ́ wo circuit kí lẹ́ ń lọ wo circuit fún ìdí tẹ́ fi lọ wò ó ní wípé ẹni tó ya circuit ló ṣe é yóò ti sọ fún yín IC báyìí eléyìí ni resistor báyìí ratings ẹ̀ ní tẹ́ bá ti yọ eléyìí zero point one ohun lélẹ́yìn kíní kan kíní kan ohun lélẹ́yìn lẹ́wà irú ẹ̀ gangan lẹ́lọ́ràn lẹ́ẹ̀fi sí kí ló dé tẹ̀ ń fọ́lú ẹ̀ ẹ ṣe pé ní dogmatism in tó jẹ́ kẹ́ ẹ tẹ̀lé ni pé ẹ gbà wípé ẹni yẹn ló ṣe nǹkan yẹn ṣe bọ́lọ̀ náà ló dá wa abawala la dára wa ni ọlọ́run tó wá dá wa wá ń fún wa ní instruction ń fún wa ní àlàyé ìtọ́nà lérí ẹ̀dá tó dá àwa ní dogmatism nítorí pé èṣù ti kó sínú agbárí wa kò fẹ́ ká ṣètò ọlọ́run yóò wá gbé yẹn wá so gbogbo ẹ̀yin tẹ́ wà ní humanities àti arts problem ti yín nù. ẹ wà mọ wọ́n pa àwọn kan ní skeptics àwọn ètò ẹgbàá kankan ti wọn tó bá sọ báyìí wọ́n á question further wọ́n á mọ béèrè tó Ọlọ́run wí báyìí wọ́n ní does God say that really? àti kánú kúránì pọ́lọ̀ sọ ni ṣé Ọlọ́run sọ gan lóòótọ́ tó bá lọ́lọ́run sọ. What convinced you that in reality God have said it? Why it didn't convince me ni textual evidence at historical evidences. What convinced you that that historical evidences in reality is the truth? Tó bá tún mú wá wípé a ṣe ní ìyẹn pé chains of transmitter láwò and gbogbo àwọn tó sọ̀rọ̀ yẹn they are trustworthy and traitors. What convinced you? that those that make the comment that they are tro bí wọ́n ṣe máa béèrè tí wọ́n fi wọná nìyẹn tó sì ra búrẹ́dì ní títì kò ní béèrè lọ́wọ́ ẹni tí ń ta búrẹ́dì pé ń bo ti gbà tó bá níbi báyìí lóun ti gbà kí ló fi yí ọ pé tòótọ́ ẹni tó kó búrẹ́dì yẹn wá tó fi lébẹ́lì sí òun ní í ṣe àtòbá ní mọ́tò rẹ̀ wọ́n gbé wá kí ló fi yọ pé wọn ò jí mọ́tò yẹn kò ní mọ́ lọ́yà yóò ra búrẹ́dì yóò jẹ́ ni ṣùgbọ́n tó bá ti fi tọrọ ọlọ́run náà ni ó mọ́ lọ́yà torí pé ó fẹ́ ṣe kí ni ó fẹ́ ṣe lọ yuridul nínú suratul kìyàmà la uqsimu bi yawmil kìyàmà. la uqsimu bi yawmil kìyàmà wa la uqsimu bin nafsil lawwama ayasabu al-insanu an yafjura hawa. أياسب الإنسان أن لن نجمع عظاما أيحسب الإنسان على نجمع عظاما بلى قادرين قادرين على بل يريد الإنسان بل يريد الإنسان يسأل أيان يوم القيامة

وافق بل الإنسان على نفسه بصير ولو ألقى معاذيره ó ti tó bẹ́ẹ̀ ọlọ́run nílá òkú sí mi bí yá mílì kìyàmà mọ́tù láyẹ̀ sí láàánà fíyàwó àbí náà híyàwó za ìdà ìtumọ̀ rẹ̀ náà ni pé mo búra pẹ̀lú ọjọ́ gbèǹdé alkiyama wàlá ọlọ́run ni wọ́n la ọ̀sìmù bíi nọ́fṣì làwámà ẹ̀mí tí ń búra ẹ̀ ọlọ́run lòun lòun fi búra òun tún fẹ̀mí náà búra àwọn àfáà wọ́n lẹ́mí mùsùlùmí nìyẹn ọ̀rọ̀pọ̀ táwọn àfáà sọ lórí ẹ̀ṣá o ṣùgbọ́n èyí tí a fẹ́ lò ń bẹ́ẹ̀ tó dà pé lálàáfíà jù ní pé ẹ̀mí mùsùlùmí ni torí pé mùsùlùmí tó bá ṣẹlọ lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni àyà rẹ̀ ó jà á tí ó wàá máa kábàámọ̀ lérí tó ṣe tí ó mọ̀ wá bẹ́ẹ̀ lọ́n kó feríjì o làwámọ̀ ń búra ẹ̀ mo rò pé ti yé naam. sọ́mi ènìyàn rò pé ńlá nẹ́jìmá ìzọ́mà a ò ní kó egungun òun jọ ni nígbà táwọn egungun náà tí wọ́n bá ti kú ẹ nínú sáré. bàlá kọ́ dìrí náà. ọlọ́run ọba lágbára ẹ̀ nítorí kíni aláàánúsà wíyà bànánà ọmọ níka wọn orí ẹ̀ ọlọ́run ọba tó ọmọ níka náà sẹ́ni tó tòyún ní ní òwá tún nílé tegún ní padà àwọn àfá apákanú àwọn tí wọ́n máa ń ronú nípa kùránì pẹ̀lú àwọn tí ń lọ lóde òní wọ́n fọ̀rọ̀ kan yọ ń bẹ̀ wọ́n ní tá a bá fi ọmọ níka wa kan tàdá tá a wá fi ọmọ nìkan nìkan tákàdá padà wípé n tí ó jáde ń bẹ òun náà làmì ọmọ nìkan wa pé kò pé méjì tẹni méjì ò jọra wọn ní gbogbo ilé ayé nínú ìwádìí tí wọ́n ṣe ẹ wo bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ tó láyé ká gbọ́ wípé n tí ó ń pè ní tom print erípa tí ọmọ nìkan tó yẹ lélẹ̀ tèèyàn méjì ò jọra wọn láyé ta ló ṣe bẹ́ẹ̀ ìwọ náà lọ fàlà oríṣiríṣi fúnra rẹ kó wá kó wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó rí pé kàn ó jọra wọn ń bẹ tí àwọn táyé kan ò jọra wọn wọ́n fààyàn ònìyàn ń bẹ ṣùgbọ́n bàlẹ́ akọ dìrí náà aláàánúsà wí abànánà ọlọ́run ọba lòun lágbára láti lè tu ọmọ níkàáyín tí gbogbo rẹ̀ sì gún régé. bẹ́ẹ̀ tí ẹ̀ kọ́ in tó ń ṣọmọ èèyàn ní pé rídù alì ìsánù lè yàfùjúrọ̀ àmàmà in ti ń bẹ níwájú ẹ̀ ọmọ ènìyàn ó fẹ́ ó ń rọ ó fẹ́ jà níyàn tó fẹ́ jiyàn rẹ̀ náà níjọ́ gbèdé o pé kò sọ́jọ́ gbèdé yasalu ayana ìwọ̀n lọ béèrè pé ọjọ́ wo fẹ́ ìbéèrè ìbéèrè yẹ̀yẹ́ ni ìbéèrè tẹ̀fẹ̀ pé ayé yìí tẹ ní ó parẹ́ ǹjẹ́ òní fẹ́ parẹ́ ná ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ni pé yùrídù ayíyá fújúrọ̀ àmẹ́mà ó in tí a sọ pé yóò ṣẹlẹ̀ yẹn ó fẹ́ pè nírọ́ ìwà ń béèrè ọlọ́run ní fàyídá ìgbà tí báríkọ̀ lè bá sọ̀rọ̀ ìríran nígbà tó bá di ti ń wò bàìbàì tí wàhálà bá tí dàmúdàbò bá kọ́sàfàlì kọ́mọ̀rù tí òṣùpá tó bá di tó wọ́ọ̀kùn orùpé wa náà la mọ̀ kùsùfù kọ́mọ̀rù wọ́n ní òṣùpá ó wọ́ọ̀kùn èyí tí ó ṣẹlẹ̀ níjọ́sí tí wọ́n ní ọ̀sán dòru ọlọ́ni ìjọ kan wá ń bọ̀ tí ò ní padà dọ̀sán mọ́ tí òṣùpá ní ọ lọ bẹ́ẹ̀ júmi àṣàmùsù wàlẹ̀kọ́mọ̀rù á pa oòrùn àtòṣùpá pọ̀ kí ni ó sọ wọ́n di tó papọ̀ torí pé gbogbo ohun tí ń cosmic gbogbo universe gbogbo ayé pata gbogbo ẹ̀ ti dàrú sánmọ̀ ti fàya sánmọ̀ ti bù pẹ̀pẹ̀ ilẹ̀ náà ti fàya àwọn odò gbogbo wọn ti já mọ́ra wọn gbogbo odò sì tún ti gbiná bẹ́ẹ̀ náà ni gbogbo irawo ti jábọ́ òṣùwọ̀n àtòṣùgbà gbogbo ẹ̀ ni ó papọ̀ yóò wá dàrú gbogbo yóò wá di pẹ́ǹtúká yóò parẹ́ dànù. ọmọ èèyàn wa máa ń sáńjá náà àyìnà lè mọ́fàr níbo ni bùságbà ọ̀nàdà níbo lòun ó ságbà ńgbà tí gbogbo ẹ̀ bá wá di wàhálà kálukú ò máa sá kíjokíjo. láwázàr ọlọ́ni kàlá etí ẹ mélòó kí ló fi ń gbọ́ láwázàr kò ní síbù ságbà kan fún níjọ́ náà alimustakor òun náà ni bùdúró sí ìlàrọ̀ bíkàyà ọmọ ìdín kò síbì kan tá a dúró sí ju gbangba níwájú ọlọ́run ọba ládùúró ń jọ náà. níjọ́ náà a máa fọ́ọ̀mù èèyàn nírò bí máa ń kọ́ dàmú wa akhar èyí tó yára ṣe àti èyí tó lọ́ra ṣe èyí tó ṣe ṣáájú àti èyí tó ṣe kẹ́yìn nínú gbogbo àlámọ̀rí ẹ̀ nílẹ̀ ayé gbogbo ẹ̀ láàfún nírú ẹ̀ ń náà. balili insanu bọ́rọ̀ ti rí ni wípé ọmọ ènìyàn ala nafsihi bàṣírọ gbogbo tó gbélé ayé ṣe ní ọmọ wò ń jọ náà yóò máa jẹ́rìí takò rẹ̀ lọ alíkọ̀ máa bírọ̀ kò bá wá mú àwa wíwá kò bá máa mú kí ni wọ́n tún lè gbà wá wíbí àwíjàre kan kò sí níjọ náà ní gbà lọ́wọ́ ẹ̀ ibi tá a fẹ́ dá sínú kí la yọ lónú ọ̀rọ̀ yẹn ẹ má ibi tí mo ti lọ. alìláàkọ bẹ́ẹ̀nẹ̀lẹ̀ àkìlì wà nàkìlì kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin làákàyè ti a n pe ni reasoning ati oro ọlọ́run ta n pe ni text what is the relationship between reasoning or logical evidences and textual evidences ibi ati a ti lọ nù ọ̀pọ̀lọpọ̀ ló wá latara látara ẹ̀ mọ́ ní táwọn àbáàlì súnà ibi tí wọ́n parí No pé ó dàbí ojú àtìmọ́lẹ̀ méjèèjì ní abùkátà sí bójú bá ń bẹ tí ò sí mọ́lẹ̀ ojú ò wúlò bí mọ́lẹ̀ bá ń bẹ tí ò sójú tí ó rí pé mọ́lẹ̀ rẹ̀ kò wúlò ọ̀rọ̀ ọlọ́run nínú kùránì lọ́lọ́run máa fi ń sọ wípé ulul albab ulul noa àwọn tó ń bá wí làwọn tó ní làákàyè ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ò lè gbọ́ ébò bá ní làákàyè bí ó bá kà fún wèrè kò wúlò fún bí ó kà fún mi èké kò lè ṣe láǹfààní tí wọ́n bá kà fún dídìrín kò ní gbọ́ yé ẹni onílàákàyè ni ó wà fi làákàyè nìwọ̀rọ̀ ọlọ́run tí ó fi wá gbọ́ yé ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ló borí làákàyè làákàyè ò borí ọlọ́run torí pọ́lọ́run ló dá làákàyè ó níbi tí làákàyè mọ́ ó níbi tí làákàyè lè ṣiṣẹ́ mọ́ àwọn nǹkan kan bẹ tó kọjá làákàyè ọlọ́run ó wà máa ṣàlàyé rẹ̀ fún wa gẹ́gẹ́ àwọn ètò ọlọ́run ti ṣe sẹ́yìn tí ò yọ́mọ èèyàn wa látara bẹ́ẹ̀ ẹ má gbàgbé ibi tá a ti lọ náà ni ìmọ̀ọ́nì òun àtẹ̀ṣẹ̀ pé bẹ́yìn ò bá ní ìmọ̀ọ́nì kò ní gbà pé ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ yóò máa jiyàn ẹ̀ látara bẹ́ẹ̀ a sí ìmọ̀ọ́nì tàbá ní ìmọ̀ọ́nì tán mọ́ kí wá ní afárù alimasiya alali iman kí ni orí pátí ẹ̀ṣẹ̀ wá ní lórí ìgbàgbọ́ òun náà ni wípé yaziduli iman bi tọ́a wàyánkusu bìlì máṣíyà ìmánì ó máa lékún bá a bá ti ń tẹ̀lé tọ́lọ́run bẹ́yàn bá ṣe ń sin lọ́run sí tẹ́yàn ń ṣe dáadáa tẹ́yàn ń tẹ̀lé àṣẹ ọlọ́run ní ìgbàgbọ́ rẹ̀ ó máa lékún bẹ́yàn bá sì ń ṣe ń yapa àṣẹ ọlọ́run sí náà nígbàgbọ́ rẹ̀ ó máa dínkù ìgbàgbọ́ kì í lójú kan ìmọ̀ lékún tàbí kó dínkù ni bàbá wọnú suratul Anfal súra ẹlẹ́ẹ̀kẹjọ nínú alukur'an lọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn onígbàgbọ́ òdodo àwọn tó ṣe pé ìdátúlì àti àlèmọ̀ àyà àyà náà ẹlẹ́ẹ̀kejì. ọlọ́run ní innamal mu'minun tó bá máa wọn nígbàgbọ́ òdodo gbọ́ àlàyé wọn. àwọn làwọn tó ṣe wípé nígbà tá a bá dáńkọ ọlọ́run ọba lọ́dọ̀ wọn ẹ̀mí wọn a sì wárìrì wajilat kulubuhum ẹ̀mí wọn wárìrì wọn gbọ̀n tí wọ́n bá dáńkọ ọlọ́run lọ́dọ̀ wọn ẹlòmíì bẹ́ẹ̀ ti ẹ̀ sọ pé ọlọ́run máa ń wú ọ ni ọ̀gá ẹlọ́wàbì kan jókòó sí ọ̀rọ̀ lọ́nkọ́ là ń sọ ń bì láìlà ìlàlà àmdọ́sílẹ̀ okò èsì onígbàgbọ́ òdodo nù ẹ̀mí èèyàn ó gbọ̀n àyè èèyàn ó jà náà. ìdà túlì àtàlẹ́ ìmọ̀ àyàtù bàbá ń ké àbí tá a bá ń ka àwọn àyà ọlọ́run fún wọn bá a ṣe ń ka kùránì yìí ọlọ́run ní kíkà tá ń ka yẹn zadat um imana yóò lé wọn kún nígbàgbọ́ ìgbàgbọ́ wọn wà lékún yàtọ̀ wọn kàlù àwọn wọ̀nyí olúwa wọn ni wọ́n gbára lé. àwọn èèyàn tó ṣe pé wọ́n ń gbé ìrun dúró àwọn àfáà wọ́n ṣòpin àláàrin almusolun wàlìmùkìmúnà sọ́láàt wọ́n ní alìmùsọ̀lún àti alìmùkìmúnù wọ́n ṣòpinya láàrin wọn wọ́n ní mùsọ̀lún àwọn tí ó ń kírun òun lẹ́n tó ṣe wípé ó lè kásùbá sọ́látù súbẹ̀ òun náà ní ọ̀látù fàjírì tó bá di ṣáì zuri asiri magribi àti ṣáì yóò pa gbogbo ẹ̀ pọ̀ àbí ó kírun àwọn kan sì ń bẹ jímọ̀ nìkan ni wọ́n ń kí ẹ̀ẹ̀kan ni níjọ́ mẹ́jọ ni wọ́n ń kírun kírun kí ni ìsì ń kí ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ó kírun àbí ó kírun ó kírun ẹlòmíì ẹ̀ẹ̀mejì lọ́dún ní kírun oná ní túnú ó kírun àbí ò kírun ń kírun àwọn kan sì ń bẹ ẹ̀kan péré ni wọ́n máa ń kírun lọ́dún òun náà lọ́dún léyá wọn ò ní lọ yídì túnú àwẹ̀ torí kò tiẹ̀ ní gbá àwẹ̀ ṣùgbọ́n léyá yẹn yóò ràgbò tó yẹ gbàgbò tiẹ̀ ní ó ga jù ládùúgbò kódà wọn ò lọ mọ fi fi ni kò bá mu àwọn kan tiẹ̀ ti fọ́ọ̀mù klọ́ọ̀bù lórí ẹ̀ wọ́n ní àwọn tí wọ́n fi níbàdàn wọn a máa gbé kọ́ọ̀pù ẹ lẹ̀ àwọn àgbo yẹn wọ́n fún wọn ló kọ́ ìkónira bẹ́ranko láyé ni ẹ ò níjọ́ gbèǹde alkiyama anabi sallallahu alaihi wasallam ó ní àgbò tó níwo tó kàn í tí tó kàn lọ́nà àìtọ́ tó bá gbèǹde ọlọ́run ó ní kékejì náà ó kàn padà ìwọ ló anabi ní àmú máa ń filẹ̀ ardi. yàrá amòkó máa fi sàmà ẹ ṣàánú àwọn tí ń bẹ lérílẹ̀ ẹ tí ń bẹ ń sánmọ̀ ó ṣàánú ẹ̀yin náà wọ́n á kán ẹran míì yóò sì kú níbi títí ń jà wọ́n ó kàn pa ń ìwo ẹran ọpọlọ ẹran wọn lọ fi gbó la ìlà àyìlàlà tàbí wọ́n lè fi gbóso oúnjẹ wọn tí wọ́n jẹ àbí kí wọ́n lọ fín wọn lásà ojú wọn wà lé kókókó mi mọ̀ bóyá ń fún ẹ lógógóró musáwù irú àwọn ẹran yẹn wọ́n ti wá wà excited ee gbogbo egungun wọn ti lé tí wọ́n fi kú wọn ò ní mọ̀ irú nǹkan báyìí aráàmù ni gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́jọ́ lọ́dọ̀ Ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kò bá mu àwọn kan ti ẹ̀yìn ara ọdún mùsùlùmí tó mọ́dún dùn ni ó bọ ọdún jẹ́ ni kò mú dùn ọlọ́run ṣàánú wa nínú àyà yẹn agbọ́yé ń bẹ ọlọ́run ní ulaika humul mu'minina haqqan. ọlọ́run ní akọ́ ní ti pàápàá ní tòdodo ulaika humul mu'minun àwọn tá a sọ ẹ̀ lónígbàgbọ́ òdodo. ń bẹ fún wọn lọ́dọ̀ olúwa wọn dàrọ̀já tó àwọn ipò gíga ń bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run àtàforíjìn àti èsè ń pa èyí tó jẹ́ ta lápínlẹ̀ á fún wọn bẹ̀ kí la fàyọ́ ń bẹ̀ òun náà ni pé yí máa ní ṣe kíni ń lékún a sì máa dínkù àyà kùránì ló yanjú èèyàn bẹ́ẹ̀ náà ni iṣẹ́ tá à ń ṣe ara àgbàgbọ́ ni e ẹwà àwọn àdísì méjì ta mú wá níjẹta tánàbí ní àtọ̀húrù ṣàtúrùlì imán ànàzọ́fàtù ṣàtúrùlì imán ìmára apákan ẹ̀sìn ni ìmọ́tótó apákan ẹ̀sìn ni ẹtún wo tánàbí sọ ànábí ní alì ìmánu bídìí ọ̀wà sàbẹ̀rún ṣùgbà in tá ń pè nígbàgbọ́ àádọ́rin ni ó pín sí wa àláhà èyí tó ga jù ń ilaha illallah òun náà la ilaha illallah wa àdìná á àdìná bí máàna àkọlù èyí tó kéré jù ń ni àdà ánitọ́rík kéèyàn ó mú sùtá ó ń lọ lójú ọ̀nà ló wá rọ́ palamba ń bẹ̀ òun náà lè kú fọ́ọ̀gbò ó wá mú kú ń bẹ̀ àbó ń lọ lójú títì ló wá rí òkúta kan tẹnu ẹ̀ kọ́ òkè abẹ́sọ ló mú kú lọ́nà ìmọ̀ tọ́tù lè abẹ́ ẹni tọ̀rí kí abẹ́ ọ̀gẹ̀dẹ̀ èpo ọ̀gẹ̀dẹ̀ lórí lójú ọ̀nà tó lè yọ ọ̀yàn ṣubú ló mú kú ń bẹ̀ ànábì àgbàgbọ́ ni wàlẹ̀ hayáwú mínàlì ìmàn ànábì ní ìtìjú gangan fúnra ẹ̀ ara àgbàgbọ́ ni látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá láwọn méjì tí ń jà tó ní òun ò gbádùn o wèrè lòun tí àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ òun ò gbádùn o mọ̀ ní àá ah, ah, orí àwọn èèyàn ẹnìwé orí wọn kú ti dàrú tẹ́lẹ̀ bó lórí èèyàn ṣe é dàrú tó mọ̀jọ ní òun ò bẹ́ẹ̀ ṣe ń wò o ó mọ tó mẹ́ni tí ò gbádùn àrònú ẹlòmíì máa ń la mẹ́lẹ̀ pé wèrè lòun òun á dẹ̀ ṣe wèrè fún yín sìn ah, kí ló wá ń wá láwùjọ àwọn èèyàn ìbáyẹn pa níjọba tọlọ́run ni lérílẹ̀ irú àwọn ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ yẹ kí wọ́n kàn mú kí wọ́n lọ jù wọ́n síbi tí wọ́n ti ń tọ́jú àwọn alárùn ọpọlọ ni kọ́kọ́ dé mọ́lẹ̀ fún bí ọ̀sẹ̀ kan kó mọ wo hàn òun ẹ̀rí pé ní ìsìn lára rẹ̀ ó balẹ̀ gbogbo ẹni tó àti mọ̀ pé ẹni ó bá ní òun ò gbádùn bóun ṣe wáyé wọ́n ti mú un lọ síbi tí wọ́n ti ń tọ́jú alárùn ọpọlọ ẹ̀rí pé wọn ò ní wí òun ò ní tìjú fara kọ́nsẹ̀tì ló já àwọn obìnrin mo láwọn obìnrin méjì kan ti ń já àjọkọ́ ní bọ́ síbí ìyẹn sá lọ dìkejì títì bọ́ síbí ká túra wá sí òhò kájọ nára wa lójú àwọn èèyàn bọ́ síbí ká túra wá sí òhò mo ní àá bọ́ síbí káwọn ó túra àwọn sí òhò nígbà kan lákùrẹ́ ìmọ̀wé àwọn ń mọ́ ní tóta lẹ́gbẹ̀ẹ́ ọjà abá obi kò yé síẹ́síẹ́ ni ẹ̀ka àwọn obìnrin kò ní sí pátàǹdì omi wọn ànàrà wọn wọn jọjà bẹ́ẹ̀ ìgbà kan làwọn bọ́ìsì náà tó káṣá ẹ̀ mi mọ̀ bí wọ́n ń ṣe máa ń sìn tí wọ́n bá fẹ́ jà wọ́n bọ́ gbogbo aṣọ pátá nìkan ni ó kù ń dì wọ́n àjọ máa kàn sẹ́ ìmí ìkan wọ́n jà pátá díẹ̀ la ilaha illallah so tá a bá ti rẹ́ni tó sọ bẹ́ẹ̀ pé òun ò ní tìjú òun ti sọ ni pé òun ò ní mọ́ nìyí torí pé ànábì ní alahaya minal iman ńlá ànábì fi ní idha lam tastahi fasna' ma shi'ta tó o bá ti ní tìjú nítorí o mọ̀ ọ̀rọ̀ táwọn afa sọ ń pa àdìsí yẹn pọ̀ ṣùgbọ́n ìta fẹ́ lónà tún mẹ́ ni pé mọ̀ ṣe tó wù ọ́ torí aláìní tìjú ní mọ̀ ṣe tó wù ú gbọ́wà náà la gbọ́ tán jàpá táwọn akẹ́kọ̀ọ́ yẹn níbo táwọn èèyàn tí àwọn Yorùbá fi pààlọ́ tí wọ́n fi ṣàlàyé tó ń kálukú ń sọ ń pa ìyàwó ẹ̀ ìyàpá níyàwó òun ló burú jù ọ̀yẹn ni ìyàwó rẹ̀ ló burú jù ẹlòmí ilé ìyàwó tó ló burú jù ọ ní kí ni ìyàwó rẹ̀ ṣe ó lè ní ìyàwó òun a máa jalè ń fẹ́ wọ́ ìjàpá ìyàwó rẹ̀ yìí ó dáa ìyàwó tiẹ̀ yìí ó tún dáa lẹ́gbẹ̀ẹ́ ìyàwó tòun ẹlẹ́ni à ìyàwó òun káyìn ó ń panṣágà ni alágbèrè ní yàlè ìyàwó rẹ̀ yìí dáa lẹ́gbẹ̀ẹ́ tòun ìyàwó tòun kò ìmọ̀ jà ni ó lè yọ̀yàn ìyàwó rẹ̀ yìí dá lẹ́gbẹ̀ẹ́ tó ìyàwó òun kèé dáná fóun ìmọ̀ fi ìyà jẹun sì mọ́ dùn lóorun ìyàwó rẹ̀ yìí dá kí wá ní ìyàwó tiẹ̀ ń ṣe níyàwó tòun ò ní tìjú ọ̀nì àṣẹ́bẹ̀ Yorùbá ti ní tìjú gbogbo ohun tí ń jẹ́ ìdá pátá ní òkó sí lọ ilé tó fi jẹ́ pé obìnrin mi òun ló yẹ kó gan tìjú o wàhálà yóò tó wá mọ̀ fáwọn tá a jẹ́ èèyàn gidi ṣe yẹ̀yẹ́ òun ló yẹ kó tìjú tó ṣe nǹkan tìjú o yọ kékeré ní wọ́n ń ṣerú ẹ̀ ní kinní kan àṣànú wọ́n ń ṣerú ẹ̀ gbogbo wọn mọ́ ti ń sọ ayé ń ṣerú ẹ̀ ayé ń ṣerú ẹ̀ kò jẹ́ nǹkan kan ẹni tó fún bàbá ó fẹ́ gbọ́n àti àbúrò ọmọ ìyá ọmọ bàbá ó fún ẹ lóyún papọ̀ yọ̀nà ayé ń ṣerú ẹ̀ mo gbọ́ lórí rédíò wọn wọ́n fi ń ṣe tíátà eré ẹ̀ wọ́n á ní káwọn èèyàn máa kọ́ọ̀lù kí wọ́n máa dá sí obìnrin kan ẹ́ eh? oh, wọ́n ń ṣe lébùté mẹ́ta ẹ̀yin tẹ́ ti gbé dáadáa <laughs> wọ́n bá ní kẹ́ mọ́ kọ́ọ̀lù ìyá obìnrin yẹn yá lè ó wá ran ọmọ ẹ̀sọ́ á lè àlè fún lóyún ó fún òun náà lóyún ẹnìkan wá kọ́ ní kò burú náà kò bàjẹ́ náà ayé ń ṣerú ẹ̀ náà mo ní ah! lórí rédíò ló ti kọ́ọ̀lù ti ń sọ ní kò sí tuntun ní ni àwọn kan tiẹ̀ kan ni bá lè fẹ́ ìyá àtọmọ o ọmọ láyé pé bàbá àbí bàbá kan réèpù ọmọ ẹ̀ ó fi pá bọ́mọ ara ẹ̀ lò ó lè já àwọn babaláwo àní dá lóògùn yẹn pé ntọ́ ń wá ìbò bá ti lè bọ́mọ rẹ lò wàhálà ò sí fún ọmọ apá ayé ò lè ka ọmọ mọ́darí kan ò jù bẹ́ẹ̀ lọ́mọ lòun náà bá wọ̀ hàn òun ò lè súnmọ́ ọmọ ọlẹ́ àwọn ẹ̀dá wọ́n bá tọ́ nǹkan sí ojú tiẹ̀ náà bá lé ní yóò délé ní yóò kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ lọ́mọ bá fi gbé ta bàbá ẹgbàá wọn kí ló adé èdí ní àbẹ́ẹ̀dì kan ojú rẹ̀ wà wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa kánu bí bá ń pé ó bọ́mọ èlò èmi oògùn ni wọ́n dá àwọn babaláwo ni wọ́n sọ pé kó lọ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ lókìkí lọ bá wèrè lò pọ̀ ẹlẹ́fìrí wèrè míì ti ń lóyún ẹlẹ́yìn pé àwọn wèrè ṣe wèrè ẹgbẹ́ ló fún lóyún ó lè já àwọn mílíọ̀nì àlù inú ìlú yín ló lọ fún lóyún àwọn àjànú ó ti sọ fún babaláwo yẹn pé sọ fún un tó bá fẹ́ kárùn-ún lọ́wọ́ kó lọ bá wèrè ṣe pọ̀ so ẹ wo wèrè tí ń rùn fún ní títì ni o mílíọ̀nù àlọ́ gbóngbò orí wèrè torí pé ó fẹ́ lówó láàílà àìlàlà rẹ̀sẹ̀sẹ̀ yóò lókìkí yóò nítorí wèrè máa lókìkí ni wèrè débì kan káwọn èèyàn máa rí bó bá ti lè súnmọ́ wèrè náà wọ́n ló lókìkí bàbá ń tẹ́ ní kò ń ṣe lágbára ẹ̀lẹ́ àwọn tó bá ti lè ṣe máa lọ ntáwọn àjànú ni ó ṣe nu ó ṣe zina ẹni torí ẹ ti tún ti yí tó yẹ kó sàánú ló tó lọ bá ṣe zina so ìyá rẹ̀ fi pọ̀ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn nǹkan burúkú bá ni wọ́n máa sọ fún wọn ni wọ́n máa dá wọn gbogbo nǹkan burúkú nǹkan burúkú tó ìmí ìta àmọ́ ká yẹn ké pé bóyá orí bàbá yẹn yí o oògùn ló fẹ́ fi ṣe Ọlọ́run kó sàánú wa látara bẹ́ẹ̀ ìgbàgbọ́ ilé kún pẹ̀lú mímọ̀ tẹ̀láṣẹ Ọlọ́run ìsìn máa dínkù pẹ̀lú kíni ṣiṣẹ́ lọ́hùn ṣùgbọ́n péyàn wá ṣẹ lọ́hùn o kò tí ì sọ péyàn di kèfèrí ìdí ni mọ́fẹ́ abẹ́ alì súnà wàlì jama'a ó ní pé mọ̀rùtákìbùlì kàbáìr ẹni tó ń dẹ́ṣẹ̀ ńláńlá láìsàbí káàfìrin a lè pè ń kèfèrí akálàsì àlewà pè ní fásíkì o ẹni tí ń fi júlẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́hùn wàlákin sífàtù ìsìláàmù ìròyìn islam yẹn ò kúrò lára ẹ̀ wà mùsùlùmí mùsùlùmí náà ni lóòótọ́ àwọn àdìsí kan wà tánàbí sọ pé sibábùlì muslim fùsùkùn wákìtàlù kúfùrùn bíbú mùsùlùmí ìwà pòkí ni bíbàjà àbí pípa kúfùrùn ìṣe kèfèrí ni kúfùrù yẹn alhamdulilayi nínú tafsiri ọdún tó lọ nínú suratu nisa àbí asàlàyé ẹ̀lẹ́ suratu maida asàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ níbi tá a ti ń sàlàyé wa man lam yahkum bima anzala Allah fa ulaika umu zolimun ẹlẹ́ẹ̀kejì ní fa ulaika umu kafirun ìkẹta ní ulaika umu lifasikun asàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní táwọn afa lérí ẹ̀ látòrí àwọn sàábé kúfùrù dúnà kúfù asàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ láti wá sàlàyé pé irú àwọn yẹn ò ní jẹ́ kèfèrí ṣùgbọ́n àwọn kan ń bẹ àwọn ni al-khawarij àwọn gbà yí pé muritakibuli kabair káfíìrù mukhlidun fi nari ẹnikẹ́ni tó bá ti lè dẹ́ṣẹ̀ ńlá kan ó ṣe zìnà lónìí báyìí tó bá tú bá tó ikú níjọ́ gbéǹde kèfèrí tiẹ̀ ní ọba òun tó bá sì ti kú ó wọná ó sì ní jáde bẹ̀ mọ́ láéláé ó bá máa kírun kó máa gbààwẹ̀ kó máa yọ sàká kó lọ ájì àwọn kọ̀wárí jìnnú náàm ẹ̀ẹ́ ó ní àtàpá kan náà àwọn tẹ̀blígì àfáà ló sọ bẹ́ẹ̀ fún mi àwọn ìyẹn àkídà àwọn kọ̀wárí jì ló sàn dọ́dọ̀ tiwọn mo rò pó tiẹ́ àfáà ló sọ bẹ́ẹ̀ o yóò ti gbọ́ lẹ́nu àwọn kan rí inú wọn ṣùgbọ́n àkídà àwọn wo ló dọ́dọ̀ wọn yẹn kọ̀wárí nínú wọn náà ni àlìmọ̀ọ́tázílà mo rò pé àwọn tí wọ́n ń pè ní mọ̀ọ́tázílà à ń pe àfáà kan ní Hasanul Basri Hasanul Basri tábìí ni inú ilé ànábì gangan ni wọ́n bí sí àwọn ìyàwó ànábì ló wò dàgbà Hasanul Basri ṣùgbọ́n kò bá ànábì láyé ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní Basra ní mọ́sálásí ó sì ní ọmọ kéw wá sílì kí ń kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹnìkan wá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni wáṣìlì bónú kí ló yìí àtọ́ ẹ̀ ó wá ní wọ́n béèrè lọ́wọ́ Abdul Hasan al-Basri náà pé mọ̀rìtàkìbùlì kaba ìrù ẹni tó ń dẹ́ṣẹ̀ ńláńlá kí ni po rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò jẹ́ kí Hasan tó já àfa gangan tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàábé kò jẹ́ kó dáhùn ó kàn ní manzila ti ń manzila tẹ́yìn ó ló kan láàrin ipò méjì ìyẹn ni pé kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni kìí ṣe kèfèrí ṣùgbọ́n ibi tó wá parí ọ̀rọ̀ rẹ̀ sí ni pé tó bá kú yóò wọná yóò sì ṣe gbére ńbẹ kò ní kú o sẹ́rí pé kúfùrù náà ló péhùn Hasan Basri ní ìtàzàlẹ̀ wàásìlú àná ó wàásìlú ti yapa kúò lọ́dọ̀ wa ó ti yẹ kúò lọ́dọ̀ wa ó náà ṣe jáde nu ó kàn kó àwọn kankan tẹ̀lé àwọn ọmọ kéwù rẹ̀ nu bó ṣe bẹ̀rẹ̀ sí kọ́ wọn lákìídà àti ẹ̀ni ẹ̀ mazhabu mutazila fil akida huwa tẹ̀fùdílù lè akílì alànákílì tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan nípa ọgbọ́n orí àbí làákàyè àti níta ń pè ní ọ̀rọ̀ ọlọ́run textual evidence àti logical evidences kí ni ìbáṣepọ̀ tí ń bẹ lọ́bẹ̀ níbẹ̀ mo ṣàlàyé ẹ̀ ní táwọn áàlì súnà ta sọ lérí ẹ̀ táwọn afá áàlì súnà tí wọ́n sọ àwọn sálàf ṣùgbọ́n àwọn mú tazila madhabi tí wọ́n ní tàfìdílù akili alanakili àwọn gbọ́lá fún làákàyè lérí ọ̀rọ̀ ọlọ́run àti tànábì tí wọ́n bá ti ka àyà kan nínú kùránì tí wọ́n wò pé kò bá làákàyè mu wọ́n wà á lọ ṣe ń tà ń pè ní tàwílù wọ́n lọ túmọ̀ ọ̀rọ̀ yẹn sí bá mi tí wọ́n rò pé ó bá làákàyè mu tí wọ́n bá ti rádìsì ànábì kan tí wọ́n rò pé kò bá làákàyè mu wọ́n lọ fún ní wọn ò ní sọ pé kò rí bẹ́ẹ̀ torí pé wọ́n ti mọ̀ sọ pé wọ́n ti mọ̀ pé sísọ pé àyà yẹn ò rí bẹ́ẹ̀ àwọn di kèfèrí torí pé à ń pè kíní kan ní taharif à ń pè kan ní taatil a sì ń pè kan ní tẹ̀mùsílù nínú asma akid tawhid asma ilahi wa sifat nínú ìgbàgbọ́ àbí ìṣe ọlọ́run ọba lọ́kan níbi àwọn orúkọ rẹ̀ tó rẹwà àtàwọn ìròyìn rẹ̀ èyí tí ó ga mímọ́ ọlọ́run ọba lọ́kan nú ẹ̀ wípé tọ́lọ́run ọba làwọn orúkọ tó rẹwà tí ẹ̀ sì làwọn ìròyìn tó ga ó kọ rẹ̀ àti ìròyìn rẹ̀ gbogbo ẹ̀ sì ló pé kò sí èyí tó lábùjẹkù kò sì sí èyí tó dínkù gbogbo ẹ̀ pípé ni kèé lékún kèé dínkù ìtàn pè nípa ọ̀hídùlásímà wàsífàtìnú nì mùjìmẹ́làn níbọ̀rọ̀ gidi ká tó máa sọ fọ́ sí wẹ́wẹ́ tá a ti ṣàlàyé náà sẹ́yìn àwọn tí wọn nínú làákàyè màá má pẹ̀rẹ̀ kán wá ọlọ́run ọba àlejò ọlá ó ní iná ladina yorùbá yìí ń náka iná má yorùbá yìí ń ná lọ. àwọn tí ń bá wa ànábì yìí ṣe májẹ̀mú tí wọ́n ń jẹ́jẹ́ fún ọ níjọ́ náà àwọn sàábé bẹ́ẹ̀ àtúrì dìwán àwọn sàábé wọ́n tẹ́wọ́ wọn pẹ̀lú ọwọ́ ànábì lérí ọ̀hún wọ́n ń jẹjẹ pé àwọn ò ran ànábì lọ́wọ́ àwọn ò sì ní kàndí nígbà tó bá di pé káwọn ó bóde láti rìn sí ọlọ́run lọ́wọ́ ìyẹn páwọn ò ní sásẹ́yìn kàndí ìyẹn mọ́gbà mọ́bìnú pé wọn ò ní já àwọn ò ní ságun ọlọ́run ní yadullahi fọ́ọ̀kọ̀ àìdí ọwọ́ ọlọ́run bẹ lérí ọwọ́ wọn àwọn wá wọnú làákà ìpá ah, ọlọ́run kìí ṣe èèyàn kò lè lọ́wọ́ wọ́n wá lọ ṣe tí a ń pè ní al-aqiqo nínú balago wọn lọ dá tá ń pè ní metaphorical sense metaphor wọn dá alẹ̀ wọ́n wá ní ọwọ́ yẹn tọ́lọ́wọ́n bá ń sọ yẹn kìí ṣe pé metaphor ni pé wọ́n kàn pé lọ́wọ́ ni wọ́n wá lọ tú àwọn kan nù wọ́n sọ pé kú wà agbára ọlọ́run bẹ lórí ọwọ́ wọn àwọn kan lọ tú sí èyí tí mo rántí ní ìsìn nìyẹn nínú ṣùgbọ́n ó tó nǹkan bí méjì sí mẹ́ta tí wọ́n tú sí àwọn kan ẹ̀ rahama àwọn kan ní ìkẹ́ ọlọ́run ọba ń bẹ ń bẹ àwọn alìsúnà wàlìjàmá ló wá dá wọn lóhùn ńgbà tí àwọn yẹ̀údí tí wọ́n ní pé yádù lọ ìmọ̀gòlúùlà pé ọwọ́ ọlọ́run ọba dídì ló wà ọlọ́ni gúnlát àìdí ọwọ́ tí wọ́n ló wà ń dídì bal yàdáhù mọ̀bìsùtọ̀tánì yóò ń fi kú kẹ́yífà yàṣáhù ọwọ́ ọlọ́run ọba méjèèjì ti tẹ́lẹ̀ ló wà ń sì máa pèsè fún kálukú bó bá ṣe wù ọwọ́ yẹn ní ìsìsáwà tún sí pé agbára méjì ọlọ́run ságbára méjì lọ́lọ́run ìkẹ́ méjì ọlọ́run ṣékẹ́ méjì lọ́lọ́run ẹ wò wàhálà wọn kí ló sì kó bá wọn ó ní lọ tí mò ń kì í tí mò ń kẹ̀yìn tẹ́ wà ní skul ẹ̀yin ọmọ yunifásitì tẹ́ wà ní humanities in tó kó bá wọn ni pé nígbà tí Islam ń kúrò ní jaziratul arabi Arabian Peninsula tí Islam ń kó ń bẹ́ẹ̀ tí wọ́n ń lọ sáwọn orílẹ̀-èdè míì ní Asia àwọn orílẹ̀-èdè bíi Russia àwọn ìlú bíi Azerbaijan Uzbekistan àwọn Bukhara àwọn ìlú bíi Afghanistan àwọn bíi India Pakistan tí Islam tún lọ bá àwọn ó tún dé Syria gan tó sì jẹ́ pé àwọn ará róòmù wọ́n ti kọ́kọ́ lọ́dọ̀ àwọn ará greek ẹ̀kọ́ àwọn Greece, àwọn ló nípìnlẹ̀ rorí tí wọ́n ń pè ní philosophy ẹ̀kọ́ àwọn greek wọ́n pè wọ́n sí méjì àwọn spartan àti tí ní athens àwọn spartan yẹn wọ́n pè ní ospruto nínú lárúbáwá àwọn spartan ni wọ́n ní tá à ń pè ní tarbiyatu jismiya tá à ń pè ní physical education àwọn ni wọ́n dá spọ́ọ̀tù lẹ̀ eré ìje àwọn ni wọ́n dá lẹ̀ àwọn ni wọ́n máa sọ̀rọ̀ kóbìn orin òhò lọ́dọọdún gbogbo ọmọge tó bá ti bàlágà wọ́n ó jáde láti gbogbo abúlé láti gbogbo ìletò láti gbogbo ìlú gbogbo wọn ò wá kójọ sólùlù wọn ń ní gbọ̀ngàn àbí ní pápá wọn ò wá rìn ní òhò ń bẹ̀ gbogbo ìlú ò wá pé bíbà láti wò wọ́n ní òhò kí ni philosophy ti ń bẹ lẹ́yìn ẹ̀ ìròrí tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni wípé wọ́n fẹ́ gba ìtìjú wọ́n fẹ́ wọn kúrò lára wọn nítorí pé tẹ́rìbíyàtù jìsìmíyà ní táwọn concentrate lé lórí òun náà ni physical education gbogbo ẹni tí ń bá ń sì ń tijú ò lè ṣe sport nígbà tóbìnrin ti wá rí òhò nígbà tó bàlágà sẹ́mi pé kò ní ní tìjú mọ́ tí wọ́n bá ní kó wọn àtọkùn yóò dira wọn mú wọ́n dira wọn mú àwọn ni wọ́n dá gbogbo sport wulẹ̀ wọ́n sì lóòṣà tí wọ́n ń tí wọ́n pè ní Olympus tí wọ́n fi bẹ̀rẹ̀ Olympic tí wọ́n bá ń bọ òòṣà yìí ni wọ́n mọ̀ ọ́n jàjàkadì wọ́n mọ̀ ọ́n mẹ́mù wọ́n mẹ́kẹ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí ìgbà táwa náà ń jẹṣu tá à ń mẹ́mù ara ń tí wọ́n mọ̀ ọ́n ṣe lọ́jọ́ òòṣà ni látara bẹ́ẹ̀ àwọn yẹn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn artist àwọn tí wọ́n tẹ́rìbíyàtú àkìlíyà ó tí wọ́n kí là ń pè yẹn ó cognitive domain làwọn mójútó intellectual education wọ́n mójútó ọpọlọ àti làákàyè ibẹ̀ láti rí àwọn èèyàn bíi Democritus ibẹ̀ láti rí Aristotle ibẹ̀ láti rí Socrates ibẹ̀ láti rí Plato àti gbogbo wọn lọ bẹ́ẹ̀ àwọn èèyàn ni àwọn àti academos tí wọ́n ti fa academy yọ ibẹ̀ láti rí gbogbo wọn tí wọ́n sì ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ làákàyè àwọn ìgbà tí Islam wá débi táwọn èèyàn yìí wà àwọn ò sì ní gba nǹkan kan lọ́wọ́ yín àyàfi kó bá làákàyè tí wọ́n mú wọ́n sì ti gbé àwọn àlà kalẹ̀ tá ń pè ní príncípù usul wọ́n ti gbé àwọn príncípù kan kalẹ̀ tí wọ́n fi mọ̀ wọn ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe philosophy ẹ ti mọ̀ tẹ́ bá fẹ́ ṣe analysis tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan kan under principle kan lẹ́ti analyze yẹ tí a bá ń under fatalism lẹ́ti lọ analyze yẹ tí a bá ń religion under dogmatism lẹ́ti lọ analyze yẹ wọ́n ti gbé kalẹ̀ o gbọ́dọ̀ sọ̀rọ̀ kan àfi kó tẹ̀lé àlàkalẹ̀ kan tí o bá tọ́lọ́ mú àwọn èèyàn wá fẹ́ kọ́ wọn lẹ́sìn wọ́n ó ṣe ni pé àwọn ó kọ́ ẹ̀kọ́ làákàyè yẹn àwọn ó fi wá ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún wọn tí ó fi yé wọn kí di mùsùlùmí ètò kó bá àwọn mùtásílà nù ni àwọn mùtásílà wá kẹ́kọ̀ọ́ wọn wọ́n wá mọ̀ wọ́n wá ń fi ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹ̀ ló lè ṣe é ṣàlàyé tán èyí tí ò bá wá ṣe é ṣàlàyé tó yí wọn lọ́wọ́ ni wọ́n wá lọ ṣe tàwíìlì wọ́n wá fún nítumọ̀ irú ẹ̀ làwọn àyà sífáàtì lọ́dọ̀ tí wọ́n tó fẹ́ dàbí ẹni pé eléyìí ò bá tọ́lọ́run ọba mú ìmọ̀ wíwé ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ibi tí wọ́n padà já sí náà lọ́nà àánú okò àánú ni wọ́n já sí oní islam bùnú tẹ́mìyà ó ní láàlì falisafa kásáru wàlàlì islam nasaru láàlì falisafa kásáru wàlàlì islami nasaru philosophy tí wọ́n láwọn fẹ́ bá jà wọn ò rí parẹ́ islam tí wọ́n láwọn fẹ́ ràn lọ́wọ́ wọn ò rí ràn lọ́wọ́ ẹwọ̀rọ̀ wọn bí tó já sí ńlọ fi jẹ́ pé gbogbo àwọn atáǹkẹ́kọ̀ọ́ àwọn tá a lọ léèwé ṣọ́ra àwọn akẹ́kẹ́kọ̀ọ́ àkídà kágbọ́yé dáadáa kó tó di pé a ya sọ̀rọ̀ tó o bá ti mọ̀ pé ò ní mọ̀ mọ̀ sọ pé kí níyàwó lè bá mú ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ tí ń nàìjíríà lọ́wọ́ tí ń pè to minus káwọn ọmọ kéékèèké ǹjẹ́ wọ́n lè lọlé àǹtún alamu amìlá ìwọ ló dá ní ọlọ́run tó dá ló lè lọ ìwọ ní ò lè lọ kí ló mọ̀ nípa ẹ̀ èyí tó fi béèrè lọ́wọ́ àwọn àfáà ẹ ṣàlàyé tí ń jẹ́ bẹ́ẹ̀ fún wa nínú ṣẹ̀ríà káwá ṣàlàyé kó yé eyín yékéyéké kó ṣàlàyé fáwọn kèbèrí pé tẹ́sìn wá sọ nìyẹn ìwọ náà lọ dára wọn ń kọ́ átíkù nu pépà wípé kò bá mu ó yẹ kí wọ́n sọ kán pẹ́ẹ̀kì èjì yẹn sí eighteen níjọ́ bá mú ọmọ 14 years yóò bí ara rẹ̀ ò ní balẹ̀ tí ń ṣe gànràngànràn ó sì ti sọ pé òfin 18 years ló tó lè lọlé ọkọ okùn tó ṣe ọmọ rẹ̀ ó do ní lójú ara ọmọ mi a sì máa wú ọmọ ọdún méjìlá di mọ̀mọ́ kánú ó sì lọ sùkú kò mọ̀wé kèé sì ṣe pé ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń ṣe wáẹ́kì lẹ́ẹ̀mejì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje tí ò páàsì kò ní páàsì nítorí pé ntọ́mọ ń fẹ́ ní kakuin ní ń fẹ́ fún ní ní kakuin àìsàn bá ń ṣe èèyàn kẹ́ẹ̀fún ní chloroquine ní fakuin ẹ̀ fún ní chloroquine ẹ̀ lọ ń fún ní vitamin ṣé yóò lọ ní kakuin lọmọ yẹn ń fẹ́ tó bá ti gba ní kakuin sára ara ẹ̀ ó balẹ̀ tó bá ṣe wáẹ́kì yóò páàsì ara ń níyàn ẹni ó dìgbà ọba dé 18 ẹ wo òròrí burúkú ṣùgbọ́n ó tún láwọn ẹ̀kọ́ mi òun kàn sáré sọ̀yún fún bí ọ̀rọ̀ oníròrí ni o ó tún láwọn ẹ̀kọ́ gangan nínú Islam tó ní í ṣe ẹ̀kọ́ yẹn ló yẹ ká béèrè fún kí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ ká mọ̀ ń pa ẹ̀ kéèpé káwa náà mọ̀ bá wọn kèfèrí sọ tí ò yé wọn irú ẹ̀ náà ni ká dábẹ́ fóbìn ẹ̀yìn fi méjì ẹni tá mutilation ẹni gan ni àwọn ọmọ mùsùlùmí náà wà lásọ̀sẹ̀ assembly yóò ní is barbaric kò yé kó bèèrè lọ́wọ́ àwọn àfáà súnnà kí wọ́n ṣàlàyé khifadun islam sọ kìí ṣe female genital mutilation female circumcision ní islam sọ islam sọ mutilation ànábì ṣàlàyé bá ṣe dábẹ́ fóbìn wọ́n fẹ́ ṣe lójú ẹ̀ ẹni tí máa ń ṣe fáwọn obìn sọ lójú ẹ̀ ó wà ní mustadrak imam hakim ó sì sọ̀hí imam dáàbí wá fákọ̀ ẹ̀ lérí ẹ̀ àwọn àfáà aládìsí sọ̀há ẹ̀ anábi ní ìfàdí wà látẹni hìkì rẹ̀ẹ́lẹ̀ ní mọ́ hù tegbòtegbò ẹ̀rítà anábi ti kọ bí wọ́n ṣe mọ́ dábẹ́ nìyẹn pé mọ́ gé gbogbo ẹ̀ mọ́ bùnbùkúbo sára mú torí ẹ̀ kú o ìta anábi kọ anábi wá sọ bẹ́ẹ̀ ẹnìkan á ní kí wọ́n mọ̀ tiẹ̀ ṣe rárá ẹnu mẹ́sìn tó ń kà kí ló mọ̀ nínú mẹ́sìn ṣebí ń tẹ́ sọ lánàá ni òṣìṣẹ́ mọ́ lónìí tẹ́ tún ti yí padà tọ́lọ́run ọba yẹn lẹ́ padà sí ńgbà tó bá yá ọlọ́run ṣàánú wa àwọn mutazila tí bá ní mọ́ sọ̀rọ̀ wọn lọ àmọ́ ní kò ń bẹ̀ báwọn ṣe sọnù yẹn àwọn móríjí à ń kọ́ nípa ìgbàgbọ́ àwọn móríjí à ní ìgbàgbọ́ kì í lékún kì í sì dínkù ìtumọ̀ rẹ̀ ní pé tẹ̀yàn bá ti ní la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam tó sì nígbàgbọ́ nú ọkàn ìwọ àtàbú bá kiri bákan náà nígbàgbọ́ ẹ̀yin méjèèjì ẹni tí ń mu ọtí tí ń ṣe zìnà tí ń gba rìbá tí ń gbowó èlé tí ń gbowó ẹ̀yìn tí ń pààyàn tí ń kólé tí ń ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ilé ayé tó bá ti ní ìmánì òun àti àbúbákìrì nǹkan kan náà ní ìmánì wọn lọ́dọ̀ ọlọ́run àwọn móríjì àlùsọ yun torí pé wọ́n ní àlè ìmánu la yazid wala yankus ọ̀rọ̀ bú wọn sọ ṣùgbọ́n kí ni mọ́tí àbí ọ́ọ̀lì súnà onímọ̀sọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀yàn bá ṣe ń tẹ̀lé tọ́lọ́run sí ni ìmánì èèyàn ó ṣe kí ni yóò ṣe máa gòkè sí bẹ́ẹ̀yàn bá sì ṣe ń yapa àṣẹ ọlọ́run sí ni ìmánì èèyàn ó máa ṣe kí yóò máa lọ ọlẹ̀ ìdínú ni ta fi máa gbìyànjú gbogbo ògbà a máa gbìyànjú ní gbogbo ògbà kọ́lọ̀ ọba wa látara bẹ́ẹ̀ ètà àsàlàyé náà nìyẹn nípa àyà ẹlẹ́kẹ̀lú ń bẹ̀ 16 ẹlẹ́kẹ̀rìndínlógún ẹlẹ́kẹ̀ẹ́dógún àti ẹlẹ́kẹ̀rìndínlógún nínú adúpẹ́ pẹ̀lú ògùn a máa tẹ̀síwájú ní ọ̀ lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ní àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún àyà 17 ká tó wá lọ níjẹta ìjẹrin mo ṣàlàyé kíní kan gbà tá à ń rush ṣùgbọ́n gọ́láàtì kan wà ń bẹ̀ kí ni gọ́láàtì yẹn òun náà ni nípa àwọn tí wọ́n fẹ́ tanran májẹ̀mú tí wọ́n dá tàbí ìlérí wọn mo kàn rọ́ọ̀ṣì ń jọ yẹn mo kàn sọ mo sọ yí pé àwọn mẹ́rin gọ́láàtì ni wọ́n ń pè yẹn àwọn mẹ́wàá ni ọlọ́run sọ nínú Quran ọlọ́run ni nínú kó o bọ́ àwọn èèyàn mẹ́wàá tàbí kó o dáṣọ fún wọn tàbí kó bọ́kùn lọ́rùn ẹrú tàbí kó gbàwẹ̀ ọjọ́ mẹ́ta tó bá lè ṣe nǹkan tọ́lọ́wọ́ bá sọ nìyẹn nínú Koran so torí náà ọjọ́ mẹ́rin ó dẹ̀ ti máa lọ ṣùgbọ́n pẹ̀lú eléyìí pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run ó yóò fún tún gbogbo wa ṣe yes just wọ́n pè yẹn ní gọ́lát ẹ̀rọ kọ́lá pè yẹn ẹ̀rọ ni so abẹ́ Ọlọ́run bá lè kí ọlá kó fún wa ní àgbọ́yé ẹ̀ so torí náà gbà tá a sọ kún kálukú lọ́ọ̀mọ́ abẹ́rẹ́ ayẹ̀ mẹ́ ẹ̀ka ayẹ̀ sura maida súra ẹlẹ́ẹ̀karùn-ún àyà kọkàndínláàdọ́rùn súra 5 àyà 89 kí n kà sáré fi sàlàyé ìdájọ́ yẹn jọ ẹ bínú naam ọlọ́run ọba ò ní gbà yín mú bèlágìrì fi àìmánìkùn lórí àwọn ara tẹ́ ẹ bú níta wẹ́wàá bóyá kan ń ṣeré àbí àyè tẹ́ ẹ gbà lérò nígbà tẹ́ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba yóò gbà yín mú pẹ̀lú èé tẹ́ ẹ bú nínú ara àkọ́tún tẹ́ ẹ ṣe tẹ́ ẹ finú fídọ̀ tẹ́ ẹ ṣe látọkàn wá ọlọ́run ọba ó mú yín lérí ẹ̀. ẹ wá bí ẹ búra abẹ́ ẹ ṣe lérí pẹ̀lú orúkọ ọlọ́run pẹ́ ẹ ṣe nǹkan báyìí ó sì tọkàn yín wá pẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ̀ wá lè ṣe mọ́ ọlọ́run ọba ní ìtanràn rẹ̀ la kà fún yín òun náà ni bíbọ́ òun náà ni bíbọ́ àwọn masakin àwọn aláìní mẹ́wàá ó fún wọn lóúnjẹ. mìnì haúsá tì mọ́ tútì ìmúna àlìkùn haúsá tì bí kìí ṣe àárín o ó wà nù suratul nun wálé kọlámì suratul kọlámì àwọn tí wọ́n ń lọ bí oko ọlọ́ọ̀ni kọ́lá haúsá tuhùm á ní ẹni tó dáa jù nù wọn nínú èyí tó dáa jù nínú kíni nínú àwọn oúnjẹ tẹ́ ẹ máa jẹ tó o bá lè bọ́ àwọn mẹ́wẹ̀ẹ̀wá ó dáṣọ fún àwọn mẹ́wàá a ó tàrí ìrù rọ́kọ̀bà àbí kó o bọ́kùn lọ́rùn ẹ̀rú kò sí tẹ́kì yìí dùn bí eléyìí là ń pè ní mutlak itlak eh, unrestricted tàrí ìrù rọ́kọ̀bà kó o bọ́kùn lọ́rùn ó lè jẹ́rú kùnrin ó lè jẹ́rú bìnrin kó sá ti jẹ́rú. fáman lam yajidi fasiyamu salasati ayami ẹni tí ò bá wá lè ṣe ń ta àkà sókè yìí bóyá kò rẹ́rú tí ó bọ́kùn lọ́rùn ẹ̀ àbí kò tiẹ̀ ráwọn èèyàn mẹ́wàá tó lè bọ́ tí wọ́n já láìní ibi tí ń gbé gbogbo wọn ni kò ní lọ́wọ́ wọn ò láláìní ń bẹ́ẹ̀ mo rò bó ti yé ọlọ́run ọba ní fásiyàmù sàlásà ti àyàmì yóò wá gbàwé ọjọ́ mẹ́ta. ọlọ́run ní eléyìí ó ní ìhàdànù búra yín ìdá aláfitùmù nígbà tẹ́yìn bá búra. wàhábàzú àìmánakùn ẹ̀ṣọ́ ìbúra yín. ẹ̀ṣọ́ dáadáa kẹrí pé mójútó nípa kíni nípa mímúṣẹ kàdálíkà yubayyinu Allahu lakum ayatihi la'allakum tash báyìí lọ́lọ́wọ́ bá ń ṣàlàyé àwọn àmì ẹ̀ fún yín ní ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún yín la'allakum tashkurun kẹba jẹ́ni tí ó máa dúpẹ́ èyí nìdájọ́ lórí ìtààmà sí ah, yẹ̀mínú ìbúra ọlọ́run kó ṣàánú wa so èyí ni yóò máa jẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lérí ẹ̀ torí jọ náà a kàn rọ́ọ̀ṣì pápápá gọ́làtù nìyàn ni ẹ̀rọ ni wastagfirullah aqulu qawli hadha wastagfirullah li wa lakum wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh pé wọ́n ní pé ẹran tá a sáà lè fi paléyà sáà lè fi ṣe súná ìkan àwọn olórin tó ti kọrin lọ ní àgbò àtẹ̀ wọn ò wọlé á adé ọmọge olókòbó kò wọ wòlímà ọ̀rọ̀ yẹn ò kọ̀rẹ́kìtì o àgbò àtẹ̀ wọn wọlé á o ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ pé ẹran tí a fọn tàbí ẹran tá a tẹ̀ lọ́dàá tí wọ́n ń pè lọ́ya àwọn èèyàn máa ń sọ pé kò wọlé ya wọlé ya kódà ànábì gangan àdísù sọ̀hìn àdísù tó lálàáfíà ànábì fúnra ẹ̀ gan fi palé yárí olùgbò díẹ̀ so bó ṣe rí nìyẹn wallahu alam tẹ́bá wọnú Nailul ṣe àlá ẹ̀rọ yẹn bẹ̀ kódà ìzíyà gan tí n bá gbàgbé ìzíyà oníṣẹ́ létí hun mẹ́rin bá kà kíní wíníwíní tí wọ́n máa ń kọ́ létí ó rí pé wọ́n sọ ń bẹ̀ náà wọlé ya salam mo ní tẹ́bá béèrè béèrè bí ẹ má máa sọ pé ẹ gbọ́ lẹ́nu àáfàá kan ẹ kàn béèrè béèrè yín directly mọ́ ni mi mọ́ yàn béèrè ọ̀rọ̀ rẹ directly bó yọ pé ó gbọ́ lẹ́nu àáfàá kan báyìí sí o ti fún mi problem àmọ́ ronú pé àáfàá wo ni o so sọ̀rọ̀ ẹ directly. naam. naam. naam.

الله تعالى عالم نعم alaikum السلام. àwọn mùsọ̀lúnà àwọn tí a ń kírun àti almukimun yàní mukimuna sọ́láàt àwọn tí a ń gbèrún dúró àwọn làwọn tí a ń kírun ẹ́ pẹ̀lú fi àwòkọ́ ti ha wọ́n ń kí sáwọn wọ́n ṣùrú ti hà pẹ̀lú àwọn májẹ̀mú ẹ̀ àwọn ń kírun pẹ̀lú àwọn májẹ̀mú òrun pòròpóyé wọ́n ń kí sí àsìkò ẹ̀ wọ́n sì ń kí àwọn ìrun yẹn pẹ̀lú àwọn ọ̀nà tí wọ́n ní kágbà kí gbogbo àwọn arkanu ìrun yẹn ó pé àwọn wàjibátù sọ̀láàt ó pé torí àwọn kan máa kírun tó jẹ́ pé orígun ìrun wọn ò ní lò ní tí wọ́n ń pè lórígun ìrun ni àwọn nǹkan tó jẹ́ pé téèyàn bá ti ṣe kọ̀bùlé ògbé bàdí òràn èyàn tún nǹkan yẹn ṣe ni irú ẹni kéèyàn mọ́ kafatia irú ẹni kéèyàn mọ́ rúkú irú ẹni kéèyàn mọ́ sujud ẹlòmí àwọn aṣọ ṣeéṣe kéèyàn mọ́ rúkú lórí irun dáadáa kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí tà ti ń kírun lẹ́yìn àwọn lèmọ́mù wọn ò nírun ìgbà téèyàn dé rúkú ọlá ó kàn ti báyìí ó kàn tẹ̀ kò tẹ̀ tán aláàbá sẹ́yìn aláàmúdé arọ́ kan aláàmúdé inú aṣáàmù ọ̀pọ̀lọpọ̀ aṣáàmù ẹ̀ kan forí ìlú lẹ̀ ní ẹ̀ nírun torí ó bá ti ìjókòó tó wà láàrin ìforíkanlẹ̀ méjèèjì ọwọ́ òun ó wà ńlẹ̀ alágbára alágbára ìwọ àtàdìẹ tí ń ṣàgbàdo jẹ ìkan náà ní ẹ nírun torí rúkúnù ìjókòó láàrin ìforíbalẹ̀ méjèèjì yẹn rúkúnù min arkanu salat orígun ìrun ni bọ́wọ́ ẹ̀ kó lẹ̀ ó gbọ́tọ̀ tún jókòó dáadáa tí ó sinmi ìgbà yẹn lèyàn tó nírun kìí sọ̀rọ̀ wájìbù o wájìbù lè tó yẹ pé tó bá ṣe ó ṣe kọ̀bílí ó ṣe bàdí ṣùgbọ́n lè kọ̀bílì kankan ògbé bàdí ògbé o ànábì ní lásọ látàlí mẹ́ńlámi yókè mi sọ́ọ̀lùbù fi sọ́lá fi rúkú kò sí irunfẹ́ ni tẹ́yìn rẹ̀ ò nà dáadáa nínú rúkú kò níran ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam naam so bó ṣe rí nu aleykum salam. àwọn alágbe wọn lè wà àlùjànnà tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí wọ́n ní o oh, sáwọn olórin lẹgbàá lérò pẹ̀lú alágbe ẹ̀sìn àwọn Yorùbá jọ̀hún lẹ́sìn sọ yìí sẹ́wọ̀n pé lọ́dọ̀ àwọn Yorùbá ń jọ ohun gbogbo olórin alágbe ní ọmọ pè wọ́n torí páwọn náà ń tọrọ owó ni ngbòyà ni wọ́n sọ wọ́n daláré wọ́n sì ní àwọn kí ń sa ṣeré ìwọ ló ń ṣe ìwọ tí wọ́n bá ló ń ṣe àwọn ń gbowó sápò láláré ni wọ́n ó ń pè wọ́n léléré ǹjẹ́ wọ́n lè wà lìjẹ́ náà èyí tó bá jẹ́ mùsùlùmí nù wọn tó jẹ́ mùmìnì tí ó sì ṣẹbọ rárá tí ó ṣẹbọ rárá bó ti wulẹ̀ kó máa tí ó sì sọ nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀dẹ̀ tọ́ torí orin yẹn èèwọ̀ ni tí ò wá sọ pé ẹ̀tọ́ ni tí ó sì ṣàlàyé fún tó tún wá yarí tí ò ṣe bẹ́ẹ̀ yóò wà lìjẹ́ náà pẹ̀lú kíni o pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó wá lè lọ wo tó bá sì wù ọlọ́run ó lè forí jìn ṣùgbọ́n déńjà tó wà ní ọ̀rọ̀ wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sọ orin di ẹ̀tọ́ irú àwọn tí wọ́n sọ pé ara mọ́kà ń jó ara mọ́kà ń lùlù bílú òbẹ̀sìn jẹ́ jó lè bẹ̀sìn jẹ́ mọ́bà aláwọ̀ jẹ́ ọ̀rọ̀ sọkúsọ ní ń sọ yẹn o gbàtọ́lọ́run ní ká mọ́ ka kùránì ọlọ́run sọ pé ẹ lọ wo táwọn ará mọ́kà ń ṣe o torí ó lè dọ̀lá ní ìsìn káwọn ará mọ́kà bẹ̀rẹ̀ sí mẹ́mú kí bẹ̀rẹ̀ sí mu tí kò túmọ̀ sí pọ́ jẹ́ tọ́ o ó làwọn bàbá wa kan tí wọ́n lọ mọ́kà tí wọ́n èso ní mímọ́ wọn ni èmi wọn mu sìgá mọ́kà wọn mu kẹ̀kẹ́ mọ́kà ẹ̀yẹ sì ní sìgá ò ṣé mọ́kà wa ni ọlọ́run ni kó mọ́ wò ní àbí kí lọ́lọ́run ní wò kùránì mọ́kà tó yẹ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń bẹ kódà lẹ́yìn ìgbà tánà bí lọ́gán ọ̀rọ̀ ó lágbára ń bẹ àwọn kan ló fọbẹ̀ mọ́ o náà fi lópòpó mọ́kà mọ́ roro àwọn kan ló ń tún ṣe o àwọn kan ló padà wá fọ mọ́kà mọ́ tí gbogbo wà bàjẹ́ fi kú òǹbẹ̀ tẹ́lẹ̀ bẹ́yẹn bá ń lọ ájì wó da lọ́nà sàwọn kan ló tún wá dá òfin ọlọ́run padà sórílẹ̀ kódà tẹ́lẹ̀ mọ́kà àwọn máa bọ̀ sáré ń bẹ náà gbogbo sàárè àwọn sàábé wọn lọ mọ nǹkan lé lórí táwọn yóò lọ mọ forí balẹ̀ fún Abubakar o Umaru sanu o àwọn kan lóde ló wá fọ gbogbo ẹ̀ mọ́ tí wọ́n padà sínú tọ́lọ̀ ń sọ tànà bíi sàlàyé tí wọ́n á wo gbogbo àwọn kíní tí wọ́n kọ́ sórí sàárè ń dànù tí wọ́n ní kò sílẹ̀ inú ṣẹ̀ríà kíní o nínú ṣẹ̀ríà Islam mọ́kà nǹkan tẹ́lẹ̀ tí wọ́n bá pè irun tásìkò irun bá tó lè mọ́mù mẹ́rin ní gírun ìrèmọ́mù àwọn mọ̀lìkí ah, yóò bọ̀ síbẹ̀ àwọn tó bá ní mọ̀lìkí làwọn wọn tò sẹ́yìn ànàfí ó ti níbi tó ń kálukú ti ń dúró kírun àwọn kan ló dúró ní a ah, ṣé láyé ànábì ṣe lè mọ́mù mẹ́rin ni ọmọ ní ni ẹyọ kan ni ni wọ́n á ṣàlàyé ni wọ́n á kọ́ àwọn èèyàn lẹ́sìn bó báwọn èèyàn ṣe sọnù pòrògbó tiye torí náà ó tún lè dọ́lá ẹnìkan lè jọba amẹ́ka kó jẹ́ kàràǹbání kó da gbogbo ohun tí tó dàrú kó lè wọlé lé pé kò jẹ́ kọ́là ju ó dé kó yí padà àwa ní sọ pé tí wọ́n ṣe mọ́kànlá mọ̀ ṣe bí àwọn obìnrin wọ́n tún ti bẹ̀rẹ̀ àṣà burúkú kan báyìí tí wọ́n bá borí tán wọ́n tún wá ti borí yẹn bọnú aṣọ kí wọ́n á ní ìtumọ̀ eyín ṣe é pé tí Kùránì sọ pé fi bo gbogbo àyà wọ́n wá tọ́kì ẹ̀yìn mo tún ṣe bẹ̀rẹ̀ sí ríyùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ẹnìkan wá ní ibi tí wọ́n ti ń rí nínú sátíláìtì bóyá tí wọ́n wò ní United Arab Emirates àti kílókọ tẹlifíṣàn àwọn ìránù yìí Press TV wọ́n ti wá rò pé Islam nu wọn ò mọ̀ pé àwọn ẹ̀yìn ń dẹmọ lásán ni so instead kí wọ́n wo nu Kùránì kí wọ́n wo súnà kí lọ́lọ́run wíkílà náà bí sọ ọlọ́run ó sànù wa kí wọ́n láǹfààní kí ní tó lò alaikum alaikum salaam ìjìyà ń bẹ fún mùsùlùmí tí ò ṣe súnà o <laughs> ń bẹ o mo ti kà ń bí ń jọ́ sí o ànábì ní máa sọ Bukhari ló wà o máa asfala mínàlè ka àbẹ́yìn ní fàfinàrí gbogbo tó bá ti kọjá kókósẹ̀ inú aṣọ ọkùnrin inú náà ni lọ sọ buhari ló sọ èmi kí mo sọ o ànábì ló sọ sallallahu alaihi wa alihi wasallam àwọn nǹkan tí ẹ̀tún lè ju eyín lọ tí mo ti kà ń bí so bó ṣe rí ẹ̀tọ́ níbo ló wà tó bá mọ Buhari lọ ra Riyadu Solihin wọ́n ti tú sí yorùbá àti english kó wá sí ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀ ó wà ń bẹ̀ wọ́n ń ta kí wọ́n náà mọ́tì ẹ̀ mọ́ra lọ́ọ̀bẹ̀ kó ní mo fẹ́ kà á kó wá sí ibi chapter on cloth tàbí ibi yorùbá ibi aṣọ wíwọ̀ kò lọ sí ara àdìsí yẹn ó tó tẹ̀léra wọn àyà ti ẹ̀gán ó jà ń gbà tó bá kà toró tún kà ń bì kan tí wọ́n ti ní ònírun pẹ̀lẹ́pàdìsí àwọn àfáà níyẹn ò lálàáfíà àdísì yẹn wọ́n ní kò lálàáfíà ó nírun mo rò pé wallahu alam alaikum salam naam wọ́n ní à ń kírun lọ́wọ́ ibi tó ti yẹ ká kéwú jẹ́jẹ́ àwa ké sókè kí láàṣe ké ẹ̀ àti wá sálámà ká tó wá rí àmọ́ lọlé wa kírun náà nù kò sínú ọ̀ràn yẹn kọ̀bùlé àti bàdí kìí sọ̀ràn yẹn fẹ́ni tó kéwú sókè níbi tó ti yẹ kó ké jẹ́ẹ́jẹ́ kìí sí ìṣọ̀ràn yẹn fẹ́ni tó yẹ kó tó kéwú jẹ́ẹ́jẹ́ níbi tó ti yẹ kó ké sókè torí kíkéwú sókè àti kíké jẹ́ẹ́jẹ́ láìsà mínàlì wàjibat fi sọ̀lát kò sínú ọ̀ràn yẹn rún so béèyàn ti rínu ìtumọ̀ rẹ̀ wá kọ́ ni pé ká máa ṣe bó ṣe wù wá o ṣùgbọ́n èèyàn á ṣe èṣì ó ṣe èṣì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe dandan ni kéèyàn ó ṣe kọ̀bùlé àti bàdí ṣé ó ti yé látara bẹ́ẹ̀ tí wá sálámà tọ́lẹ̀ wá náà rántí ẹ máa lọ wallahu alam